Ramadan tọ́lọ́ bá jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti ní ààyè wàyí ọjọ́ kejì nínú oṣù Ramadan tó jẹ́ kí a farabalẹ̀ láti àǹfààní ọ̀rọ̀ kan lè gbé láti àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà kan fún gbadébọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́ba kó ṣe rọrùn sí wa. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. àti sàlàyé báwo ni Ramadan ti máa ń bẹ̀rẹ̀ nínú oṣù Ramadan tí a bá ń wá oṣù gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ní báyìí Ramadan bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó tó di kó bẹ̀rẹ̀ yẹn nínú wíwá oṣù tí èèyàn kan máa ń kó ní pé Ramadan ti yẹ kó bẹ̀rẹ̀ àfọwọ́sù ti yẹ ká ṣe fún mi lẹ́yìn Ramadan nìkan ló wá darí nígbà tó wá sọ nípa oṣù tó ń rí yẹn wọn ò gba ọ̀rọ̀ tó sọ wọlé wọn ò gba ọ̀rọ̀ tó sọ wọlé òun fúnra rẹ̀ tó lè dábẹ̀rẹ̀ Ramadan àbó fúnra ara rẹ̀ tó lè dá mú rọmọdọ́nà tiẹ̀ wá sókun wàá báwọn èèyàn wàá báwọn èèyàn tẹ̀síwájú pẹ̀lú rọmọdọ́nà tó bá ti pé oṣù tó rí ti ìtúnu rọmọdọ́nà ni tó bá ti jẹ́ pé ti ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà ni o gbọ́dọ̀ dá rọmọdọ́nà tiẹ̀ ṣáájú kó tó di pé gbogbo yín ẹ bẹ̀rẹ̀ nítorí àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí النبي صلى الله عليه وسلم wọ́n ní sawmukum yawma tasumun wa fitrukum yawma tuftirun النبي صلى الله عليه وسلم. sallallahu alayhi wa sallam wọ́n ní sèyàmù yìí ìkẹnu rúkúra rúfẹsẹ yìí ìjọ ti gbogbo yín bá dọ̀tun ìjọ gbogbo yín bá dọ̀tun ni bákan náà iléyà gbogbo yín bá jọ ni tọ́ba ajẹ́ pé èyí ń tajú ọwọ́ sámà ní ọ̀sán èèyàn bá rí tó sùn lé tí oṣù bá lé á kà sí wípé oṣù eléyìí kó lé sílẹ̀ bá sùn oṣù tó yẹ kó lé sílẹ̀ bá sùn àjẹ́ ìpè á kà sí wípé àtẹ̀wọ́sù wípé ọ̀la ńkọ́ ìní Ramadan náà bẹ̀rẹ̀ àbá àtẹ̀wọ́sù wípé ọ̀la ńkọ́ ìní Ramadan náà yọ wá sókè ṣùgbọ́n tó bá ṣe pé oṣù tá a rí yẹn ó ti parí kúrò lójú sánà ṣáájú kó di wípé òòrùn wọ̀ ọ̀parí kó tó di pé òòrùn wọ̀ adékòyìn tó túmọ̀ sí ni wípé àmì ni lórí pé oṣù yẹn àtàná ni ti yọ àti òru àná ni ti yọ ètò túmọ̀ sí pé òní yìí lọ́yẹ̀ bẹ̀rẹ̀ nilọ àbó òní lọ́yẹ̀ túnú eléyìí ọ̀kan nínú àwọn àǹfààní tó kéèsì tá a bá lójú sámà lọ́sàn ṣùgbọ́n tó ṣe pé oṣù yìí báyìí wọ̀ títí fi wọ̀ àjẹ́ pé àbọ̀là ní ìtùnú ni ó wáyé nípa Ramadan ṣùgbọ́n tí oṣù yìí tó bá fi lè tó bá fi lè pòórá kó lójú sánmà ṣáájú kó tó di pòórùn wọ̀ ó ń tọ́ka sí pé àná ni àná lóṣù yìí wà fún ó túmọ̀ sí pé onílọ́ ẹ̀kẹ́ ti bẹ̀rẹ̀ Ramadan àbó onílọ́ ẹ̀kẹ́ ṣe ìtùnú fún Ramadan. tọ́ ntí yóò sì jẹ́ súnà nàbì sallallahu alayhi wa sallam والسلامة والإسلام ربي وربك الله أخرجه أحمد والترمذي بعد سما صنو تبارك بيه ستنتون لي بيه والون وبا جيكي وسوي إلي ليري قجاسي ìdùnnú kọjá sí ìbùkún àti ìgbàgbọ́ òdodo àti ọlà àti islam fún wa olúwa tèmi àti olúwa àwọn oṣù tó léyìí òun náà ni allah àti imaamu ahmed àti Tirmidhi ló gbé jáde ní ọ̀nà kan tó gún régé ọ̀ràn yẹn ló jẹ́ lórí aṣáájú àwọn mùsùlùmí wípé kó kéde fún àwọn èèyàn pa àti rọ́ṣù ọ̀la ni Ramadan náà bẹ̀rẹ̀ àti rọ́ṣù ọ̀la ni ìtúnu Ramadan náà jẹ́ eléyìí ọ̀n bẹ nínú nǹkan tó yẹ kí àwọn aṣáájú kí wọ́n mójútó aṣáájú tá à ń sọ ní ìgbà tá a bá ní ìjọba ẹ̀sìn Islam òun náà ọ̀la ní ìtúnu Ramadan ìní ọ̀wà yìí ṣùgbọ́n àwọn ọ̀nà tá a gbà láti ṣe àwọn àkéde yìí báyìí yóò jẹ ọ̀nà tó jẹ́ pé kọ̀tà kò fin ṣẹ̀ríyà èsì pé ẹ̀dá náà máa gbé káàkiri táwọn yẹn bá ti ń rí náà tó ń rè sí yẹn wọ́n máa fi sàmì pé Ramadan àti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ rárá o nǹkan tá a ṣe òun náà ní pé ká kéde gba àwọn ọ̀nà tí ọ̀tà kò fi ọlọ́run bí ká kéde ní rédíò bí ká kéde lórí tẹlifíṣàn kẹfì yí àwọn ẹ wòye wàhálà táwọn èèyàn máa ń ṣe ní ìgbà tí rọmọdọ́nù ọba bẹ̀rẹ̀ tóníkálukú ọmọ pè wọ́n pè lọ́tún tí wọ́n pè lọ́sì láti mà bí rọmọdọ́nù ọba bẹ̀rẹ̀ bí ọba ní bẹ̀rẹ̀ eléyìí àmì pé kò sí àwọn olórí tí mójútó ẹ̀sìn ti máa mójútó ẹ̀sìn dáadáa àwọn èèyàn ò láti máa dààmú ara wọn ní ìgbà ti wọ̀ lọ́jọ́ táwọn wò yí pé yẹ kí ti lẹ́yìn ìgbà wọ̀ pẹ̀lú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti sọ fáwọn èèyàn pé àwọn èèyàn wá oṣù ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí bọ́yọ́ lọ́wọ́ bó tiẹ̀ jọ jẹ́ rírí ṣùgbọ́n wọ́n wá wọn rí àjẹ́ pé ọ̀la òní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú Ramadan àjẹ́ pé ọ̀la yóò di ọgbọ̀njọ́ nínú oṣù Ṣàbán tó bá di ọ̀tún láńkọ́ àjẹ́ pé ní Ramadan náà bẹ̀rẹ̀ kálukú sinmi nù kò sínú pé yẹn wà nù dààmú àbí yẹn ó tún máa yọ ẹlòmíì lẹ́nu nítorí pé ìjọba tí mójútó ẹ̀sìn Islam ó wà àwọn aṣíwájú tó ń náà ní ẹ̀sìn Islam wọn ń bẹ

àwọn ẹnìkan wọn ń pariwo lẹ́yìn kùlé rẹ̀ kó wọn mà ní wọn ti rọ́ọ̀sù wọn mà ní wọn ti rọ́ọ̀sù subhanallah ṣé òru ni wọn á rọ́ọ̀sù torí pé dábàá rọ́ọ̀sù tuntun tó ẹsẹ̀ lé O lè ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ sí ìgbà tó rùn wọ̀ tó yí irú oṣù bẹ́ẹ̀ tí ó ti pòórá tó ti parẹ́ báwo ló ti ṣe wá jẹ́ tó fi jẹ́ pé gbogbo nǹkan tiwa bá ń ti ṣe ń ṣe gbogbo nǹkan ní ti àìlétò lórílẹ̀‐èdè wa bẹ́ẹ̀ náà ló tún wọnú ọ̀rọ̀ ẹ̀sìn subhanallah alazim kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bíi ti wùlé òkèrè mà ẹ̀ kéde ìpín wọn ti rọ́ọ̀sù nítorí káwọn èèyàn wọn lè ba àrẹ́dọ̀fin lórí òróǹro kọ́kàn kálukú lè ba àbálẹ̀ pé ọ̀la o pẹ̀lú ògo ọlọ́run rọmọbọ́nà ọbẹ̀rọ pé ọ̀la o pẹ̀lú ògo ọlọ́run rọmọbọ́nà yóò wá sófin ọdún bẹ́ẹ̀ lọ́la lápèjú o. akéde eléyìí túmọ̀ sí wípé téèyàn bá wà ní ipò aṣíwájú ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ẹ̀ ń ṣe ipò náà dáadáa kí ni tó burú ẹni tó bá jẹ́ lè máa mú kó gbé mọ́tò kan síta wọ́n sì de ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọ́n dè má lórí wọ́n sì máa sọ fáwọn aráàlú pé wọ́n tó bá jẹ́ mùsùlùmí o wọ́n ti rọ́ṣù ọ̀la rọmọdọ́nà ọ̀bẹ̀rẹ̀ o kọ́lọ́ wọn bá kó fún wa ní rọmọdọ́nà náà gbà kó sì gbà lẹ́sìn lọ́dọ̀ wa kò sí nǹkan tó burú nínú eléyìí bá tọ́ téèyàn bá wà ní ìlú kan tó ẹgbẹ́ nàìjíríà lọ lọ sí mẹ́kà láti lọ sí ní oṣù ní ìgbà tí wàá dé Saudiya nígbà tó dé ọwọ́ abáyé òǹkọ́ lọ́jọ́ táwọn bẹ̀rẹ̀ bóyá àwọn ti bẹ̀rẹ̀ ṣáájú wa àbí àwa ti bẹ̀rẹ̀ ṣáájú wọn. nígbà tó bá dé Saudi yẹ ìdájọ́ rẹ̀ ó ti di ìdájọ́ àwọn ẹni tó wà ní Saudi yẹ. gẹ́gẹ́ bí òǹkà Ramadan bá ti ṣe jẹ́ lọ́dọ̀ wọn ìjọ tó máa sọdún ni wọn náà bá wọn sọdún ìjọ tó máa sọdún ni wọn náà bá wọn sọdún lópin ìgbà tó bá ṣe pé bí bá wọn sọdún lọ́jọ́ tó bá sọdún kò ní mú kí Ramadan tiẹ̀ kó di ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n bí kápẹ́jọ́ táwa bẹ̀rẹ̀ sí Nàìjíríà àti bẹ̀rẹ̀ ṣáájú tiwọn ọjọ́ tí àwọn wá ṣe ìtúnu ṣèyàmù tiwa ṣèyàmù ó pé ọgbọ̀n tọmọ kí bá nígbà táwa ti tiwọn kò sí tàbí ṣùgbọ́n tí ọjọ́ a sì ní ọjọ́ kan a lóṣù kan nínú kàlẹ́ndà tiwa nínú ẹ̀sìn Islam tó yẹ pé ọjọ́ rẹ̀ ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n nínú kó jẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí kó sì jẹ́ ọgbọ̀n jọ gẹ́gẹ́ tó ń ọjọ́ tí sùyàmù tẹ bá jẹ́ tí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ò ní kẹ́nu róńjọ́ yẹn àmọ́ ò ní jẹun lójú ẹnì kankan níjọ́ táwọn bá wa ń sọdún ìwọ náà bá wọn sọdún. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé àwọn ti bẹ̀rẹ̀ síwájú tiwa ọjọ́ tí àwọn wá fẹ́ sọdún sí ọjọ́ tí wọ́n fẹ́ sọdún sí iná ni ọjọ́ tí lẹ́yìn ìgbà tí rọmọdún ti pé mọ́kàndínlọ́gbọ̀n eléyìí tó túmọ̀ sí pé tí ìwọ náà bá lọ fẹ́ sọdún pẹ̀lú wọn lọ́jọ́ yẹn rọmọdún àti ẹyọ́jẹ́ méjìdínlọ́gbọ̀n tí rọmọdán àti ẹbá ti jẹ méjìdínlọ́gbọ̀n ajẹ́pọ̀ ọjọ́ gbèsè ẹyọ kanu nítorí pé kò sóṣù kan tí ọjọ́ rẹ̀ jẹ́ méjìdínlọ́gbọ̀n nínú kàlẹ́ndà Islam nínú kó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí kó sì jẹ́ ọgbọ̀njọ́ torí rẹ̀ ìwọ náà ó sinú pẹ̀lú wọn lọ́jọ́ tó ń sinú ó sì ní kẹnuró torí pé Ọlọ́run bá ṣe léwọ̀ wípé ká ṣe sùyàm ní ọjọ́ ọdún tó bá jẹ́ ọdún léyà tó bá sì jẹ́ ọdún ti rọmọdán ṣùgbọ́n nǹkan tó nítorí kí sùyàmù tẹ̀ náà ló bá pé oṣù kan gẹ́gẹ́ wáyé o a ò lè ṣe sùyàmù gẹ́gẹ́ bí àwọn àjọsìn yòókù nínú ẹ̀sìn Islam láì jẹ́ pé àdàníyàn àníyàn pàtàkì nínú sẹ́ torí àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam tó ní innamal a'malu binniyat gbogbo sẹ́tà máa ń ṣe òní jẹ́ ntọ́dọ́gba òní jẹ́ ntọ́dọ́gba pẹ̀lú ṣẹ̀ríyà àyàfi pẹ̀lú àwọn àníyàn iṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú àníyàn tiẹ̀ wa innama likulli imri'in ma nawa ọlọ́run sì ní sẹ́nìkan lẹ́sàn kan lórí gbogbo ń tọ́ba ṣe níṣẹ́ àyàfi ní ìbámu pẹ̀lú àníyàn tó bá ní àníyàn tó bá dà lórí iṣẹ́ tó ṣe yẹn torí ẹ̀ ìwọ ọmọ ìyá mi ojoojúmọ́ lọ́mọ dàníyàn fún ṣìyàmù ojoojúmọ́ àyè dàládàpọ̀ àyè ṣe ní sangiliti ká máa wá sọ pé ó lè jẹ́ ọgbọ́njọ́ ó lè jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n èmi sá ti dàládàpọ̀ eléyìí ẹjọ́ àwọn màlìkíyà eléyìí tó táwọn sọ wípé a lè mú àníyàn yẹn wálẹ̀ kan náà ká ti dà níjọ́ alákọ̀ọ́kọ́ eléyìí ọ̀dọ́gba eléyìí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ni wípé ojoojúmọ́ yóò dàdúró pẹ̀lú àníyàn àti ẹ̀yìn torí ẹ̀ lónìí nígbà tó bá fẹ́ sùn wàá dàníyàn ipò ọ̀fẹ́ tún ṣe sòyàmù tọ̀la tó bá tún di ní ọ̀la náà wàá tún sọ pé nígbà tó bá fẹ́ sùn wàá mọ̀ lọ́kàn rẹ̀ ipò tún fẹ́ ṣe sòyàmù tọ̀la bẹ́ẹ̀ lọ́ọ́ máa ṣe títí tí Ramadan tí ó fi parí ó sì jẹ́ ọ̀ranyàn lórí rẹ̀ ibi kó o ṣe àfihàn kó o ṣe àfihàn wípé sùyàmù Ramadan lọ fẹ́ ṣe yẹsọ sùyàmù mi ṣùgbọ́n tó bá dé pé náfìlà ẹni sùyàmù tó fẹ́ ṣe èèyàn lè dàníyà lẹ́yìn ìgbà tí alifájàre ti yọ èèyàn lè dàníyà lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti ma èèyàn ti lè dàníyà lọ́sàn kó tó di kóòrùn yẹ tàrí àmọ́ tó bá ti di kóòrùn yẹ tàrí kò sáyè láti kẹnu ró kó ara ró sẹ̀sìn fọlọ́run ọba má tó bá ti jẹ́ náfìlà àyàfi kéèyàn ti dàníyà ṣáájú kó tó di kóòrùn yẹ tàrí àmẹ́ni tí ọba jẹ́ pé Ramadan ìlú ń bá fẹ́ ṣe ọgbọ́dọ̀ ti dàníyàn látòru yọ dàníyàn ṣáájú kó tó sùn torí àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam tó ní la siyama lam yubayyit an-niyyata min al kò sí sọ́ọ̀mù fún gbogbo ẹni tí ọba ti dàníyàn láti alẹ́ kó tó dìpọ̀ sùn dàníyàn ṣáájú èèyàn tó sùn. tọ́ tó bá jẹ́ pé èèyàn bá jẹ́ pé èèyàn bó tilẹ̀ jẹ́ pé èèyàn san ọjọ́ yẹn padà nítorí àdìsí anábì sallallahu alayhi wa sallam tó sọ yìí pé la siyama liman lam yubayyit an-niyya min al-layl kò sí sọ̀rọ̀ fún gbogbo ẹni tí ò bá ti dà níyà látòrò ẹnikẹ́ni tó jẹ́ pé ọ̀sán ìní Ramadan tó jẹ́ ọ̀ràn yẹn lé lórí kò ti jẹ́ ọ̀ràn yẹn lé lórí látòrò gẹ́gẹ́ bí ẹni tó sọ yìí pé ó jẹ́ pé ó ń ṣe wèrè tẹ́lẹ̀ ọ̀sán yìí ló ṣẹ̀ṣẹ̀ gbádùn àbí ọmọdé kékeré tó sọ pé ọ̀sán yìí ló bàlágà àbí káfíìn tó ṣe pé ọ̀sán yìí lọ gba ẹ̀sìn Islam àwọn eléyìí báyìí wọ́n pẹnu ró ní ọ̀sán yẹn ṣùgbọ́n wọn ò ní san ọjọ́ yẹn padà nítorí pé àsìkò tí dídí ọ̀ràn yẹn rẹ̀ tó dé bá wọn kìí ṣe àsìkò tí wọ́n máa dà níyàn àjẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sùyàmù wọn láti ọ̀la lọ gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí ìdájọ́ rẹ̀ lórí sọ́láàtì tí ń ṣe ìdájọ́ rẹ̀ lórí sùyàmù tí ń ṣe òun náà ní ìdájọ́ àyè tó wà torí ẹ ẹni tó ṣe pé ń ṣe sùyàmù yóò kẹnu ró yóò kóra ró yóò sì sinu ní àyè ibi tó wà kódà kó sọ pé òkèlè lọ́wọ́ ni àbí ojú inú òfurufú lọ́ba wà àbí inú ọkọ̀ ojú omi lọ́ba wà àyè ibi tó ọba wà náà ló ní ibi tó wà téèyàn bá wà lórí ilẹ̀ wàá máa ṣe sọ́láàtì wàá máa ṣe bá ti wà nù òfurufú wàá máa ṣe sùyàm wàá máa ṣe sọ́láàtì tó bá yẹ kó ojú agbami ló bá wà wàá máa ṣe wa àjẹ́ yìí pé èèyàn ò mójútó pé gbogbo àyè tó òun sin náà wọn nitori níbẹ̀ nítorí pé sísin náà ní kókó wa téèyàn bá sì ti mójútó eléyìí báyìí kò ti ṣe fẹ́ ru àrùlà nígbà tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàmù ọwọ́ àwà ńlẹ̀ ọwà nílẹ̀ ọwọ́ àríkóòrùn ti wọ̀ ọwọ́ ó sì ṣẹlẹ̀ ipò ọ̀fẹ́ rìnrìn àjò ó ṣẹlẹ̀ ipò ọ̀fẹ́ rìnrìn àjò ní ìgbà wa gbéra bàálù wa gbéra bẹ́ẹ̀ ti ṣe fòtàìfò lọ́ba rọrùn orórùn níwájú rẹ̀ ó sì ti hàn sí nísàlẹ̀ kò sí wàhálà sùyàmù rẹ ọ̀bàjẹ́ o ò sí ẹnu sí nítorí pásítọ̀ tó yẹ kó sínú náà ló sínú gẹ́gẹ́ bí ìdájọ́ àyè tó wà tó fi sínú ṣùgbọ́n ẹni tó ń lọ ìsínú tiẹ̀ lára tó ní onígbà tó ń bá wọ bàálù tí bàálù bá gbéra lòun ó tó sínú ọwọ́ á rí òrùn níwájú rẹ̀ tó ranjú rangadarangada sí níwájú eléyìí ọ̀gbọ́dọ̀ sínú títí tẹ́tù fi rí i pé náà ilé kan náà táwọn èèyàn ń gbé àsìkò sínú oníkálukú lè yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí àwọn ẹni tó máa ń gbé ilé ilé tó ga jọjọ gẹ́gẹ́ bí burjul khalifa eléyìí tí ń bẹ ní dubai burjul khalifa eléyìí tí ń bẹ ní dubai tó jẹ́ ilé tó fẹ́ ga jù láyé ní ìsinyìí báyìí ó máa ń ṣẹlẹ̀ pé àwọn ẹni kan wà ní àwọn àjà ti sálẹ̀ àwọn ti sínú tó bí ìṣẹ́jú méjì mẹ́ta sí márùn gbangba mi káwọn ẹni tí ń bẹ ní àwọn ilégbè tó wà lókè róró káwọn tó di pé wọ́n sinú nítorí pé ẹ̀yin tẹ́ wà ń sálẹ̀ òórùn ti wà ẹ̀yin òórùn mà ṣùgbọ́n àwọn ẹni tí ń bẹ níbi àjà ọgọ́rùn lé níbi àjà ọgọ́rùn méjì àwọn sì máa rí i pé òórùn ní níwájú àwọn ó dìgbà tó òórùn yẹn bá tó wọ̀ kó tó di pé àwọn sinú subhanallah ní ilé ẹyọ kan náà àwọn kan bẹ ń sálẹ̀ àwọn ti sinú àwọn kan sì ń bẹ lókè àwọn ọ̀gbọ́dọ̀ sinú nítorí kíni ẹni tó wà ń sálẹ̀ rí pé òórùn ti wọ̀ ẹni tó wà lókè òun sì rí pé òórùn ti wọ̀ ìjáni tó wà lókè ọ wà lè tẹni tó wà nísàlẹ̀ láago bí ìkórùn àmàtí wọ ẹ má ba sùyàmù yín jẹ ọlọ́mọdé wọlọ́mọ tó gbé ọlọ́gbókè nítorí pé àwọn tá a wà nísàlẹ̀ àwọn òrọ́ọ̀rùn mà anábì sallallahu alaihi wa sallam ó sì ti sọ fún wa ó ní idha aqbala al-laylu min hahuna wa gharabat ash-shams faqad aftara as-sa'im wọ́n ní tóru bá ti wọlé ti wọ̀ ajẹ́pẹ́ni tí kò sí ní tàǹtún dúró de tí ò tí ò mú wa má sí nu ṣùgbọ́n yìí òru ò tí ì wọlé dé lọ́dọ̀ tí oorun oṣù tí ì wọ̀ kò sí ní tó lè mú yín sínú eléyìí jẹ́ òfin ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa eléyìí gbogbo oru eléyìí inú islam nìkan ló ti lè rí o kò lè rí níbòmí torí rẹ̀ kí ló ní dúpẹ́ fọlọ́run ọba sí lórí ìdẹ̀ra tó lọ́run ọba ṣe fún ẹ ipò sí ọ ní mùsùlùmí kì í máa ṣe mí máa ṣe kì í ṣe mí máa ṣe rẹ̀ kì í sì ṣàì máa ṣe ẹni tí ò tí ì di mùsùlùmí ṣùgbọ́n bó ṣe wọ́ lọ́run ọba ló máa ń tò ó ṣàánú àwọn kan ó tún ṣàánú àwọn míì sànú àwọn kan ó sì wọn ní mùsùlùmí ó tún wọn fi ìṣèdọ́gba rẹ̀ ó fi bá àwọn kan ó fi bá àwọn kan wí kò tí ì mú wọn gba ìsìn Islam kò sábòsí nínú méjèèjì àtàánú àti ìṣèdọ́gba gbogbo ẹ̀ náà ni tó ṣe déédé lágbọn ọlọ́run ọ̀fẹ́ ẹlẹ́dàá wa èèyàn lè ti di arúgbó kùjọ́kùjọ́ tó jẹ́ pé kò ní ní ara tó lè fi gbé à ń ṣe sòyà àbí kéèyàn ti ẹ̀já láàárẹ̀ lẹ́ni tó ṣe pé àárẹ̀ rẹ̀ ó ní agbára débi wípé kò ní lè ṣe àmúmára láti ṣe sòyà kí wọn á ní nǹkan tí èkíní kejì àwọn eléyìí kí ni tí wọn máa ṣe tó bá jẹ́ pé àgbàlagbà bá léèyàn gẹ́gẹ́ àwọn bàbá tó ti darúgbó àbáwọn ìyá tó ṣe pé ogbó ó ti dé sí àwọn náà wọn wà á lágbára láti lè kẹnu rókúraró láti ṣe sùyàmù Ramadan àwọn eléyìí báyìí tó bá jẹ́ pé nǹkan tó ṣe wọ́n nìyẹn àti aláàárẹ̀ tó wẹ́ pé àárẹ̀ ti ń ṣe yìí báyìí àárẹ̀ yìí lágbára àárẹ̀ yìí sì dẹni tó ṣe wípé ó tiẹ̀ ti wá burú débi pé wọn ò tiẹ̀ lérò pé ó lè gbóògùn mọ́ ẹni tí wọ́n kàn ń retí ni pé bóni ni bọ́ọ̀lù àní ìlókù tí wọ́n ń retí fún irú àwọn eléyìí báyìí wọn ò bá jẹ́ pé lé ni wọ́n wà wọn ò bá jẹ́ pé orí ìrìn àjò ni wọ́n wà àti arúgbó tí ò lè ṣe sùyàm àti onírìn àjò àti aláàárẹ̀ àti aláàárẹ̀ tó ṣe pé àárẹ̀ rẹ̀ ọjà àárẹ̀ tá a ti mọ́kàn kó nù kó lè gbádùn so èkíní kejì irú àwọn eléyìí bíbọ́ ni wọ́n máa bọ́ aláìní wọn a máa bọ aláìní sábà ti bọ aláìní kan ó ti dúró fún rọmọbọ́ọ̀nà ọjọ́ kan ó ti dúró fún ọjọ́ kan tọ́ tó bá sì wò ó lè pe àwọn aláìní ní òǹkà iye ọjọ́ tí máa bẹ nínú oṣù ìjọ mọ́kàndínlọ́gbọ̀n àbí kó tiẹ̀ sí wọ́n ní èèyàn ọgbọ̀n kó fún wọn ní oúnjẹ eléyìí tí ó dípò gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan náà tọ eléyìí báyìí ọ̀nbẹ nínú nǹkan tí yóò di sùyàmù ẹni tó ti dàgbà àti sùyàmù ẹni tó pé ń sàárẹ̀ ṣàkíyèsí o kì í ṣe pé orí kan fọ́ kì í ṣe pé inú kan rún ẹ́ kì í ṣe pé yín kan rún ẹ́ kì í ṣe pé yín kan rún ọ́ nítorí pé gbogbo eléyìí báyìí àárẹ̀ tí o lè má ṣe gbogbo èèyàn lójoojúmọ́ nìkan ṣe lẹ́yìn náà ń pè láàárẹ̀ àmọ́ àárẹ̀ tó dáyàn dùbúlẹ̀ tó dáyàn gúnlẹ̀ tó yẹ pé wọn ò rógùn àbọ̀ ògùn jáǹtẹ̀ ń lò fún gan gbogbo òtí ẹ̀ bára mú so ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan àlùkìyàmà ńlọ́wà tó irú eléyìí tá a sì ti jákàn nínú kó lè gbádùn òun náà ti dàbí arúgbó ni ẹsẹ mi pé ti ń ṣe arúgbó kò sí bó ti ṣe lè gbádùn tí ó wàá di ọ̀dọ́ arúgbó ò lè yí padà kọ́ dọ̀dọ̀ nítorí pé ti ń ṣe sàárè ni ó parí sí bẹ́ẹ̀ náà ni ẹni tí àárẹ̀ tiẹ̀ náà tó bá jẹ́ pé àti mọ́kàn kúrò nínú kó lè gbádùn ẹni tí a ti mọ́kàn kúrò nínú kó lè gbádùn yàn eléyàn jọ arúgbó jọjọ irú àwọn eléyàn kò sí tàbí ṣùgbọ́n pé kí máa bọ́ aláìní tó bá wù ó lè máa bọ́ wọn lójoojúmọ́ tó bá wù ó sì lè kó papọ̀ lẹ́ẹ̀kan náà kọ́ bọ́ wọn tó bá wù ó lè kó papọ̀ lẹ́ẹ̀kan náà kọ́ bọ́ wọn ní ìparí Ramadan tó báwo ni ó sì wá máa bọ́ wọn ojoojúmọ́ yóò máa fún aláìní kọ̀ọ̀kan ní múdù méjì méjì múdù méjì méjì ni yóò máa fún irú múdù tá a máa fi yọ zakatul fitr ní ìparí Ramadan irú múdù tá a máa fi yọ zakatul fitr ní ìparí Ramadan méjì irú rẹ̀ ló fún aláìní kan tó bá ti fún ní múdù méjì yẹn o ti ṣe nǹkan tí ọjọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ eléyìí tí ó dìpọ̀ kíkẹ́nu ró tiẹ̀. tọ́ ẹni tó jẹ́ pé ó ti di ẹni tí ọpọlọ rẹ̀ tó ti ṣe bákànbàkàn kọ̀ ọ̀dà màmá so ẹni tó jẹ́ pé katakata ti fẹ́ bá ọpọlọ rẹ̀ kọ̀ dájú pé ó tí máa ń sọ̀rọ̀ gan ọ̀rọ̀ rẹ̀ máa tà sí tí máa ń sì ń bẹ pẹ̀lú àwọn èèyàn wọn gbígbà tọpọlọ rẹ̀ ò nítorí pé ẹni tí làákà rẹ̀ ṣiṣẹ́ déédéé eléyìí ń gan òtí ẹ̀ ní kọ ẹ̀sẹ̀ sílẹ̀ fún ẹ̀gbádìí tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ní rufi al-qalamu an thalat wọ́n ti gbé gègé sókè kò ní kọ ẹ̀sẹ̀ fáwọn èèyàn mẹ́ta nínú wọn wa an majnunin hatta yafiqa nínú wọn ni wèrè títí tí ó fi gbádùn nígbà tí wèrè bá tó gbádùn ìgbà náà kò sì ní í ṣe ìtaràn nítorí pé ìtaràn ní í ṣe pẹ̀lú pé sùyàmù gangan jọ́ra yẹn lórí rẹ̀ tó bá jẹ́ pé al fala kalama anil tó bá jẹ́ pé sùyàmù gan tó yẹn kì sọ̀ra yẹn lórí rẹ̀ pé láti wá fẹ́ máa sọ̀rọ̀ pé nǹkan kan ní ó dípò rẹ̀ fún ọ kò sí nǹkan kan tá à pé kó dípò rẹ̀ fún ọ. àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù obìnrin tí ẹ̀jẹ̀ bímọ tó ń jáde lára ní ìgbà tí wọ́n ń ṣe nǹkan sùn lọ́wọ́ ní ìgbà tí ẹ̀jẹ̀ bímọ tó ń jáde lára wọn. wọ́n máa jẹun àmọ́ wọ́n san iye ọjọ́ tí wọn bá fi ṣe sùyàm lẹ́yìn Ramadan lẹ́yìn Ramadan. ẹni tí ẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ bá wá dá fún lọ́sùn tó yẹ kí ẹ̀jẹ̀ yọ̀ jáde má lọ́sùn. àbí ó ti ẹ̀jẹ̀ kó rí ìrìn àjò lèèyàn wà èèyàn á padà délé lọ́sùn ẹni tó wà lórí ìrìn àjò tí ò ti ṣe sùyàm torí pé Ọlọ́run bá gbà fún pé látàrí ìrìn àjò rẹ̀ ó lè má ṣe sùyàm ó wá délé lọ́sùn ó tó di pọ́ọ̀rùn wọ̀ ka ṣe ọ̀ràn yẹn lórí obìnrin tí ẹ̀jẹ̀ nǹkan oṣù dá fún àbí èyí tí ẹ̀jẹ̀ ìbímọ tó dá fún ṣáájú kó tó di kóòrùn wọ̀ abọ́nirìn àjò tó padà dé lọ́sàn-án ṣáájú kó tó di kóòrùn wọ̀ kìí ṣe ọ̀ràn yẹn lórí èkíní kejì kẹta wọn láti jẹ́ kí wọ́n kẹnu ró nítorí pé kí náà fẹ́ kẹnu ti ń jẹ́ ń bọ̀ ọwọ́ àjò lọ́sàn-án àti obìnrin tó ṣe pé ń re ma èkíní kejì wọn àmọ̀káni tó lóyún òdiwọ́ ti sẹ̀sínú ó ṣe ṣe kẹ́rù ọmọ àbá fọmọ tí ń bẹ́ẹ̀ nù rẹ̀ tóun ọba máa jẹun nǹkan mà lè ṣe ọmọ tí ń bẹ́ẹ̀ nù yìí ó ṣe ṣe kẹ́rù ọmọ àbá fúnra ara rẹ̀ tóun ọba máa jẹun pẹ̀lú pọ́ǹdiwọ́ ti sẹ̀sínú yìí tóun ọgbádùn bẹ́ẹ̀ náà lè ti ń re ma tóun ọba máa jẹun kí lọ́mọ fẹ́ rí mu nígbà yòó tóun ọba máa jẹun wọ́n máa ń tẹ́ mú un nígbà yọ̀ ìbá yìí sóhun léṣe kó òun ṣe rán léṣe. so tó bá jẹ́ pé ẹ̀rù ń bà wọ́n fúnra wọn àbẹ́rù ń bà wọ́n fọ́mọ ìkíní kejì wọn wọ́n lè pa síyàmù tí wọ́n máa jẹun ní Ramadan ṣùgbọ́n nígbà tí Ramadan bá tán wọ́n san àwọn ọjọ́ tí wọn bá fi ṣe Ramadan wọ́n san padà lẹ́yìn Ramadan eléyìí lè tọ́ dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ bí aboyún àtẹnití ń kò sí bíbọ́ aláìní nínú ọ̀rọ̀ tiwọn àbóyún àtẹni tí ń rí ma bíbọ́ aláìní ò sí nínú ọ̀rọ̀ tiwọn eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn tiwọn òun ni san àwọn ọjọ́ ìpadà lẹ́yìn rọmọbà á rí i pé ọ̀rọ̀ káwọn àtàwọn èèyàn ń gbé ká lórí pé Abdullahi bin Abbas radiyallahu anhuma àwọn dá lẹ́jọ́ pẹ̀lú àwọn obìnrin báyìí àtàbóyún àtẹni tí ń rí ma níṣẹ́ lè kíníkejì wọn ìní àwọn máa aláìní ti ṣe máa aláìní bí ẹni ń láàárẹ̀ tó burú tá a ti jákàn nínú kó lè gbádùn bóun náà ti ṣe máa bọ́ aláìní wọ́n wá fi aboyún àtẹni tí ń rè máa wí arúgbó bá bẹ́ẹ̀ ni Ibn Abbas ṣe ṣùgbọ́n àṣàlàyé pé léyìí ọ̀dọ́gba kìí sùn lè tọ́ dọ́gba tọ́ tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nítorí pé ká fi aboyún àtẹni tí ń rè máa ká fi wé aláàárẹ̀ tó ṣe pé àárẹ̀ ti ń ṣe kìí ṣe tá a ti jákàn nínú kó lè gbádùn ọ̀sán ju ká wá fi wé arúgbó lọ àbí ká fi wé aláàárẹ̀ tó ṣe pé ní ti ń ṣe àtijáka nínú kò lè gbádùn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ìyẹn Ibn Abbas radiyallahu anhuma nípa pé bíbọ́ ni wọ́n máa bọ́ aláìní kìí sùn lọ̀rọ̀ tó tẹ̀wọ̀n nínú òfin ṣẹ̀ríà ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n níbí òun náà ní pé àti aboyún àti ẹni tí ń re ma èké ní kejì wọn wọn lè má ṣe sùyàm nítorí ipò tí wọ́n wà ṣùgbọ́n kékeré wọn kọ́ mọ̀ dájú wípé lẹ́yìn Ramadan àwọn gbọ́dọ̀ san àwọn ọjọ́ tí wọ́n jẹ padà eléyìí lòfin ọlọ́run eléyìí tí ọkàn balẹ̀ sí. wáyé o ọ̀pọ̀lọpọ̀ wà nínú àwọn obìnrin tó ṣe pé gbèsè rọmọbọ́ọ̀nà bíi mẹ́rin wà lọ́rùn wọn láti bí ọdún mẹ́rin sẹ́yìn ọdún tó tún pọ́wọ́lé ọdún tó tún pọ́wọ́lé ọdún tó tún pọ́wọ́lé ọ̀kan ni ó sì tún ti wọlé wá ìgbà gbogbo àwọn gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ yẹn ń sọ pé ó fún aláìní lóúnjẹ ni kò sí ọ̀rọ̀ fífún aláìní lóúnjẹ o kàyé ọjọ́kọjọ́ pé gbogbo ẹ̀ lọ́sàn padà tó bá tún wá ṣèwádìí ìpè ọdún bíi mẹ́rin sẹ́yìn tó ń ti ń jẹ gbèsè bọ̀ ìfifalẹ̀ rẹ ni ò jẹ́ kó o ti san ó tún san ìtaràn pẹ̀lú sísan síyàmù ojoojúmọ́ síyàmù ojoojúmọ́ wàá san pẹ̀lú ìtaràn nítorí fífifalẹ̀ tó fifalẹ̀ ṣebí ẹ̀sìn ọ̀nà là ń ṣe láti là torí pé ẹ̀sìn lọ́nà ọ̀la ẹ̀sìn lọ́nà ọ̀la kò sí bó ṣe lè rọ́ọ̀la láì jẹ́ kó o sin náà ní ìbámu pẹ̀lú ohun tọ́lọ́run bá ní kó o fi sin òun ṣòkòtì sí pọ́kùnrin àbóbìnrin oníkálukú ìlòfin ọlọ́run ọba bá wí àṣà akóbìnrin ọ̀lẹ́sìn ìsọkúsọ lásán ni ìsọkúsọ lásán ni nítorí pé àlìjáná wà fọkùnrin àlìjáná sì wà fóbìnrin gẹ́gẹ́ bí iná ti ṣe wà fọkùnrin tí iná sì wà fóbìnrin ìdí nìyẹn tó fi jẹ́ pé àṣẹ ọlọ́run ọba tó bá wà nípa ẹ̀sìn ọlọ́run ó máa ń bá ọkùnrin wí bẹ́ẹ̀ ló máa ń bá obìnrin wí agbọ́dọ̀ ṣàkíyèsí gbogbo agbọn abẹ yẹn torí de eléyìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ o kò rí pé mójútó fi ọlọ́run ọba wa má tanra rẹ jẹ ẹ̀yin baálé náà ẹ má tanra yín jẹ o tẹ́ wàá lọ máa ra oúnjẹ wá fún ìyàwó yín pípé kó pin fáwọn aláìní kó fi ṣe fídíà nítorí pé ó lóyún àbí ń rè ma ní ọjọ́ kó ṣe sùn yàrá. alhamdulilayi rabil alamin adúgbò fún ọlọ́ọ̀bà ọlọ́ọ̀dà kò bá a san olùbọ̀ wa ní ẹ̀sán lórí jáde wọn pẹ́ lórí dáadáa láì ní gbàrà wa ní àsìkò nígbà tẹ mẹ́nubà fún wa ẹ mẹ́nubà nípa àwọn tí wọ́n máa fi oúnjẹ sí kan rà gẹ́gẹ́ bí arúgbó àtàlárẹ̀ tàbí jákàrà kúrò ní àárẹ̀ ṣeéṣe a fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé oúnjẹ mọ́jú méjì méjì tí wọ́n máa fi ṣe ìtàn yẹn ṣé sísè ni àbí tútù ni ó jẹ. tútù tútù ni wọ́n fi máa ṣe ni wọ́n fi máa ṣe tán. bákan náà ẹlẹ́ẹ̀kejì onípa ọ̀rọ̀ àníyàn gẹ́gẹ́ tí ìbá sì ń gbọ́ yé ni pé tó ẹni tí ò bá ṣe dàníyàn síwájú tó mọ̀ bá fi yọ fún Ramadan báwo ni yóò ṣe wá sí. yóò kẹnu ró lọ́jọ́ yẹn ṣùgbọ́n yóò san padà lẹ́yìn Ramadan. yóò san Ramadan jẹ́ padà tó wá di lẹ́yìn Ramadan. bẹ́ẹ̀ni. tó alhamdulilah túbà ni a dúró sí ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ wa àníyàn rí pé wọ́n ṣàlàyé ẹ̀ fún wa wọ́n dá gẹ́gẹ́ orí nínú ara ni táwọn náà bá wù bí ẹ ṣàlàyé tó túmọ̀ sí pé béèyàn bá ti ṣe àníyàn láta lẹ́kílẹ̀ tó máa tò síyàmù rẹ̀ kò ní síyàmù jẹ́ ẹ̀kọ́ lọ́kọ́ sànù wa ẹjá padà olùwádìí dásìkò ní ọ̀la wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.